náà mo rántí kinní kan nígbà tí ká bẹ̀rẹ̀ talim wọ́n máa ń play nínú àwọn lecture tí mo ti ṣe so mo wá ń gbọ́ nínú ọ̀rọ̀ tí mo sọ ọwọ́ tí n bá sì ti ń gbọ́ báwọn mo tún máa ń ronú mo tún máa ń ronú pé ọ̀rọ̀ yìí ṣé mo sọ ọ́ ṣé mo sọ ọ́ re tàbí ṣé mo sọ lásọ jù. So, tàbí sí mo sọ lásọ ọ̀tọ̀ mo tún máa ń rìvíìwù rẹ̀ wò nínú òye mi mo wá rí kan bẹ̀ tó wá tó tó wá strike mind mi gan nígbà tí mo sọ pé oríkì Islam bẹnu Quran ń bẹnu hadith oríkì Sufi kò sínú Quran kò sínú hadith mo wá fẹ́ máa mú àwọn ẹ̀rí yẹn wá mo wá ní ṣebí nínú hadisi umar radiyallahu anhu taari kà wípé màlẹ́kà jìbìlì wá bá anabi sallallahu alayhi wa sallam ó ní kí ni jẹ́ islam ó wá ní an tashhada an la ilaha illallah ok wa anna muhammad rasulullah títí dé parí hadisi yẹn. now nígbà máa fẹ́ tú an tashhada an la ìtumọ̀ ńlọ́wọ́ strike mind mi pé mo túmọ̀ rẹ̀ sí pé kò sí ọlọ́run kan tí ìjọsìn tọ́ sí àfi Allah that is most authentic ìtumọ̀ most authentic ìtumọ̀ tẹnikẹ́ni lè túmọ̀ rẹ̀ sí nínú èdè Yorùbá ìtumọ̀ mo á fẹ́ ká mo fẹ́ ká jìrì ẹ̀wò báyìí nìsín o la ilaha illallah kò sí ọlọ́run kan tí ìjọsìn tọ́ sí àfi Allah now ẹnìkan challenge mi wípé lára ìtukùtù tí mo tú sínú Quran ó ní pé gbogbo bíi tí Allah ti jẹyọ mi ò rí tú pé Allah náà ni mò ń pè ṣé Allah ní ọkọ tí Yorùbá ń pè ni tó fi ajá sí pé ibikíbi tí Allah bá ti jẹyọ Allah náà ni mò ń pè now mo wá fẹ́ sọ ọ̀rọ̀ mo fẹ́ sopọ̀ mọ́ ìtumọ̀ la ilaha illallah o ká sọ pé mo fẹ́ túmọ̀ Allah sí ọlọ́run bó o ní ṣe túná la ilaha illallah mo sì fẹ́ túmọ̀ Allah sí ọlọ́run bó o ní ṣe túmọ̀ rẹ̀. ẹ́ kò sẹ́ni tí ìjọsìn tọ́ sí. Si ìlà ọ̀túnmọ̀ sí ẹni tí kìí ṣe alladhi tẹ́tí gbọ́ ìlàhù nínú èdè lárúbáwá kò túmọ̀ sí ẹni tí kò túmọ̀ sí ìlàhù nítumọ̀ tiẹ̀ ìtumọ̀ ìlàhù náà sì ni ọlọ́hun ọlọ́hun tí àwọn èèyàn ń jọ́sìn fún yálà ní ọ̀nà ẹ̀tọ́ tàbí lọ́nà àìtọ́ ọlọ́run pè fíráúnà ní ìlàhù ó pè èṣù ní ìlàhù sotiye tọ́gùtù ó pè wọ́n ní ìlàhù nínú Qur'an ìtumọ̀ ìlàhù ni idol lédè òyìnbó idol in táwọn èèyàn ń bọ ok ohun tí àwọn èèyàn ń bọ so nínú èdè Yorùbá gangan pàṣẹ òrìṣà láàpè ní ìlàhùn sotiye òrìṣà láàpè ní ìlàhùn èdè míì fún ni ọlọ́hun torí pé yorùbá gbà wípé ẹni táwọn èèyàn ń bọ tàbí ẹni táwọn èèyàn ń jọ́sìn fún là ń pè ní kíni ọlọ́hun sotiye ní ti èdè yorùbá so wọn lo òrìṣà tàbí ọlọ́hun fún un now tó bá wá gẹ́sí wípé ohun tí yorùbá gbọ́ yé pẹ̀lú ẹni tí wọ́n ń bọ tàbí ẹni tí wọ́n ń sìn oníkálímà méjèèjì yẹn òrìṣà àti ọlọ́run bóò láṣẹ wá tú nígbà tí ìláhù sì túmọ̀ sí ọlọ́run tàbí òrìṣà ní ọ̀dọ̀ yorùbá báwo láṣẹ wá tú lá ìláhà ìlàlọ́hù tá a fi ní rìtẹ́ẹ̀nì àlọ́hù ǹjẹ́ ẹ gbọ́n tí mo wíyé ẹni tí wọ́n ń bọ tẹ́ bá ní kí pọ̀ tẹ́ máa pe nǹkan táwọn èèyàn ń bọ nílẹ̀ Yorùbá òrìṣà ni tó bá di pé wọ́n fẹ́ mú ètí bẹ lókè mọ́ ni wọ́n pè ní Ọlọ́run bákan náà sì ni pé àwọn tí ń pè lóríṣà yìí wọ́n tún lè pè wọ́n ní Ọlọ́run ni Yorùbá fi sọ pé Ọlọ́run irin ni Ògún Ọlọ́run òjò oníṣàngó ọlọ́run omi oní ọya ọlọ́run ajé ọlọ́run bísínẹ́sì kọ́másì oní ajé so tó túmọ̀ sí pé nínú èdè wa kẹ́límẹ̀ méjì ti fẹsẹ̀ rinlẹ̀ tí wọ́n máa ń lò fún ẹni tí wọ́n ń bọ ẹni tí wọ́n ń jọ́sìn fún tàbí ohun tí wọ́n ń bọ tàbí ohun tí wọ́n ń jọ́sìn fún òun ni ọlọ́run tàbí òrìṣà alright now islam wá wá ọ wá ní la ìláhà ìláhù náà ló di ìláhà o nítorí ilá yẹn ló sọ ìláhù di ìláhà that is grammatical aspect of it okay ntí ntí wọ́n sọ náà ni pé la ìláhù but èyí ó ti lu grammar báwọn tó bá ní la ìláhù yóò ti lu grammar ó ti yé yóò ti lu yóò ti lu nahu tọ́ba ní la ìlàhù so ìlàhù náà ló di kíni ìlàhà ó sì lè di ìlàhì as the case may be nínú language Lárúbáwá ó lè gba fatia ó lè gba kẹsírọ ó lè gba dọ́mà alright wọ́n wá ní la ìlàhà ìlà àlọ́hù tá a bá wá sọ pé dandan ni fún wa ká tú àlọ́hù sí ọlọ́hùn àgásí pé yóò tún dandan fún wa ká tú aláwò sí òrìṣà torí pé ní èdè yorùbá àti ọlọ́run àti òrìṣà ni wọ́n gbà pé ó jẹ́ orúkọ tí wọ́n máa pe ẹni tí tàbí ohun tí wọ́n bá ń bọ tàbí tí wọ́n bá ń jọ́sìn fún so ti yé náà àwa fẹ́ tú lá ìláhà ìlà àlọ́hù sọ wá bàmú ká wá sọ pé kò sí ọlọ́run kan àfi ọlọ́run náà tàbá ní ìlàwù wa nọ́kìrà títí àlàwù wa ní márífà sáàlẹ̀ wa túmọ̀ sí pé kò sí ọlọ́run kan àfi ọlọ́run náà tàbí kò sí òrìṣà kan àfi òrìṣà náà àti complicate issue àti dá wàhálà alẹ̀ àti dá wàhálà alẹ̀ meanwhile common noun ni ila. common noun òun ni kí ni ìlà ẹ máa ti ń pè common noun bí ìta máa sọ pé boy man girl woman gbogbo ẹni tó bá ti wá lábo náà máa pè ní girl náà máa pè ní woman gbogbo ẹni tó bá wá ní akọ wọ́n máa pè ní boy náà máa pè ní man gbogbo nǹkan tí wọ́n bá ti ń sìn náà máa pè ní ọlọ́run náà máa pè ní òrìṣà now ṣùgbọ́n òrìṣà wọn wà lóko wọn à ní òrìṣà Ṣàngó òrìṣà ajé òrìṣà Ògún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ now àwa náà ń bọ Ọlọ́run ni à ń sin Ọlọ́run ni à ń jọ́sìn fún Ọlọ́run kẹ́lẹ́mọ̀ mẹ́tẹ̀ẹ̀ta òun mutara ni ó má jẹ́ létí rẹ o tá sọ pé à ń bọ Ọlọ́run ìjìnlẹ̀ Yorùbá gangan nìyẹn torí pé tí wọ́n máa ń láwọn gbé Ọlọ́run kan síwájú wọ́n ń ṣe ìjọsìn fún un àwa la ní gbólóhùn ìjọsìn àwọn ni wọ́n ní gbólóhùn bíbọ ìyẹn gbà nìyẹn now so ẹni tí wọ́n ń bọ tàbí ẹni tí wọ́n ń sìn tàbí ẹni tí wọ́n ń jọ́sìn fún ni wọ́n máa pè ní Ọlọ́run ni wọ́n máa pè ní òrìṣà ṣùgbọ́n kọ̀ọ̀kan òrìṣà yẹn wọ́n ní orúkọ tiwọn tá a mọ̀ sí proper noun kí ni proper noun orúkọ ọlọ́run tiwa. àgbà bẹ́ẹ̀ now tàbá gbà pé proper noun orúkọ ọlọ́run bá wa ni Allah ṣé nínú àdámọ́ proper noun ni pé kí wọ́n túmọ̀ rẹ̀. tóníròyìn bá fẹ́ káròyìn tó bá ní Mr. Adéríbigbé Mr. Aderibigbe was the new commissioner. Aderibigbe ó ṣe é sọ di òyìnbó bóun láti sọ náà tàbí John Bush tó Mr. John Bush the former president of USA came to Nigeria ọ̀rọ̀ yìí Yorùbá wá fẹ́ sọ ọ́ pé former president John Bush ó wá sí orílẹ̀ Nàìjíríà ṣé yóò wá sọ John igbó yóò sọ Bush di igbó ká tó lè gbọ́yé àbọ̀ fẹ́ da àgbọ́yé wa rú ó fẹ́ ká gbọ́ ẹni tó wáyé nù ni àbọ̀ fẹ́ ká sì mú torí pé orúkọ tí wọ́n ń pè é ó John Bush wọ́n ń pè nìkan ní mr Three, mr Three nílùú òyìnbó igi mr Three, eh? mr stone ó so tóní wéèròyìn bá fẹ́ kàjáde nínú èdè yorùbá ṣé yóò ní ọkùnrin tí ń pè ní òkúta ó ti dé sáàsì dá màmá tóun náà ni wọ́n ń sọ nípa rẹ̀ ẹ̀sùn tí àwọn oníbídíà kà sí mi lẹ́sẹ̀ nù o tó sì jẹ́ ẹ̀sùn tó wà fọ́ndámẹ́ntà wọ́n fẹ́ gba aláwọ̀ kúrò lórí ahọ́n wa wọ́n fẹ́ gba kẹ́límà lọ́ọ̀ táàbù kàátà sí kátúmọ̀ rẹ̀ ká má bàa dá wàhálà alẹ̀ wọ́n ní ṣètùmọ̀ rẹ̀ náà mo tù wọ́n ní gbogbo tí mo tú síbẹ̀ pátá musa ń lu alọ́wù alọ́wù alọ́wù ó yorùbá kí lẹ́ máa ń pe alọ́wù ó ní ọlọ́run ní kò sì mọ̀ wípé ohun tí ń jí ọlọ́run náà ní ń pè ní òrìṣà kò sì mọ̀ pé ohun tí ń jí ọlọ́run common noun ni ọlọ́run tẹ̀sí ọlọ́run tẹ̀sí dákọ̀ òun ó ní proper noun tiẹ̀ èwo ń bẹ therefore nígbà tí islam wá sọ pé láìláha kò sí ọlọ́run kan tí ìjọsìn tọ́ sí ilá àyàfi Allah what is your problem láti sọ pé Allah ò ní kí ni problem ayé rẹ Quran tí wọ́n kọ́kọ́ tú sédè Gẹ̀ẹ́sì ẹni tó kọ́kọ́ túmọ̀ rẹ̀ òní Yusuf Ali Yusuf Ali Yusuf Ali ẹni tó bá ní lọ́wọ́ yálà first edition or second edition or third edition or fourth edition gbogbo bi tí Allah ti àpíà God ni wọ́n ń lò ń bẹ̀ God ni wọ́n ń lò ń bẹ̀ God wọ́n á sọ pé there is no God wọ́n fi jí kékeré kọ God ń ilá Allah wọ́n á fi jí ńlá kọ yìí <laughs> jí kékeré jí ńlá. Allahu Akbar nígbà tó yá ọlọ́run tọ́ Saudi sọ́nà wípé àwọn tí ń jẹ́ gọ́ọ̀dù pọ̀ àwọn tí ń jẹ́ gọ́ọ̀dù wọ́n pọ̀ god of iron gọ́ọ̀dù ni god of silver gọ́ọ̀dù ni mo mà rí èèmọ̀ kan lórí lórí Facebook má rẹ́rìn o bàbá rẹ́rìn ó jẹ fáìní o mo rí ọlọ́run kan tí ìrírí mo rí ọlọ́run kan tó kàyéfì ní Facebook àti máa gbọ́ ọlọ́run omi ọlọ́run òjò ọlọ́run gbá ọlọ́run kòkò sàṣọ àti máa gbọ́ ìyẹn ti kọ́ mọ́ àbí ní Japan ọlọ́run penis mo ní ọmọ rẹ́rìn o sì ń rẹ́rìn o ti jẹ fáìnì ọlọ́run penis lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n wà nù pé wọ́n ń ṣe ọdún fún lọ́wọ́lọ́wọ́ báyìí ní Japan ìwọ tó o ní kí n máa tú àlá òsì ọlọ́run wọ́n wá lọ mọ àsákàrí. Ah. so orí ìwọ tó o bá lẹ́kọ̀ọ́ mọ́sá orí Facebook kó má jẹ́ pé yóò di fitina fún ọ yóò di fitina fún ọ gbogbo ìlú wọn wọn wá ń péjọ ṣe ọdún dìdìrìn wọn làwọn ń ṣe ọdún penis god of penis wọn wá yẹ àsákàrí ọkùnrin wọn ya wọn dẹkoréètì ẹ wọn wá gbèrú àwọn ọkùnrin bíi ogún wọn wá gbèrú wọ́n ní ọlọ́run àwọn nu ẹ wo ibi tí wọ́n ń lu ọlọ́run lọ́wọ́ yìí. kẹ́límà ọlọ́run nu o tó ní kí n tú àláwọ̀ sí tó ní lọ́dọ̀ Yorùbá ẹni tí wọ́n mọ̀ ní àláwọ̀ ní ọlọ́run tọ́lọ́run sì ń jẹ́ gọ́ọ̀dù lédè gẹ̀ẹ́sì wo ibi tí wọ́n ń lò lọ́wọ́. wọ́n ti abuse kẹ́límà ọlọ́run àti pọ́lọ́ gangan fún ara rẹ̀ Allah subhanahu wa ta'ala nínú alukur'ani ó lò fún òrìṣà ó lò ìlàhù ó lò fún òrìṣà ó sì tún lò fúnra rẹ̀ kul a'udhu birabi nurse maliki nurse ilahi o ó lò fúnra rẹ̀ Musa Samiri ó lò ìlàhù fún ògédègbè màálù tó máa. ó ní ilahu musa èyí ni ọlọ́run musa ọmọ ọmọ màálù ó ní ó pè lọ́lọ́run gbogbo àwọn òrìṣà tọ́lọ́run dákọ́nu kùránì ìlàhù náà ló lò fún wa tí jámù ẹ̀ jẹ́ aliha jámù ìlàhù ni aliha now saudi wa rí i pé. ìtumọ̀ táwọn tú aláwọ̀ sí táwọn fi ń lo gọ́ọ̀dù ó ti dá confusion sílẹ̀ ó ti dá iyèméjì sílẹ̀ sọ́lọ̀ wọn bá wo lóókọ tiẹ̀ ni ṣé tí a bá sì sọ̀yàn lóókọ kan ṣé wọ́n ní ká bá túmọ̀ rẹ̀ ni gbàtẹ́ èsì ará tó fẹ́ pe Muhammadu ọsọmọ ní Muhammadu Muhammadu lọ́sọmọ rẹ o tọ́ba fẹ́ wá pè yá ní àpèsáwùdà ṣé muhammadu nìjà àpèsáwùdà ṣé tùmọ̀ muhammadu nu àbọ̀ tí mo gbọ́ àpèsáwùdà àbíkọ́ ní adéwálé ọsọmọ muhammadu pé muhammadu adá muhammadu wa mà àwọn sọ̀hábà wọ́n pa ànábì lẹ́jù wa lọ wọn ò ti torí ẹ̀ sọ ànábì di àpèsáwùdà muhammadu náà wọ́n pè é tá má fẹ́ pè ní muhammadu nínú sọ̀dátù ibrahimiya alámọ̀sọ́lẹ̀ alá muhammadin wọn ò ní alámọ̀sọ́lẹ̀ alá àpèsáwùdá. proper noun wọn èyí fi ìtumọ̀ rẹ̀ pé ní wọn èyí fi ìtumọ̀ rẹ̀ pé ní tí wọ́n bá sì yá wá nú èdè míì wọ́n á rìtẹ́ìn rẹ̀ òun náà ni wọ́n kó ń tọ̀hún òní wọn pọ̀ ń tọ̀hún àwọn èèyàn wa tí ń jókòó yorùbá mọ́ọ̀kọ́ islam tí wọ́n bá lọ kẹ́kọ̀ọ́ ní saudi arabia tàbí ilẹ̀ lárúbáwá yòókù ọkọ̀ yorùbá wọn náà ni wọ́n bá wọn fi kéwọ́ kọ́ wọn ò ní sọ pé kí leléyìí jẹ́ nú èdè tiwa kí ló túmọ̀ sínú èdè tiwa èmi wá túmọ̀ kùránì gbogbo bí tí n bá ti wá kọ gbogbo bí tí n bá ti wá kan Allah o. orúkọ tí ń bí ọ̀tá nú mo wá retain rẹ̀ bẹ́ẹ̀ bisimilayi rahman rahim ní orúkọ alọ́ọ̀hù mi ò ní lórúkọ ọlọ́hun inú ọ̀tá wa ń bàjẹ́ kò sí tí mo fẹ́ ṣe sí yun o inú yóò máa bàjẹ́ náà ni o kò lóògùn o àfi ẹ̀ ẹ túbà o inú yóò máa bàjẹ́ tẹ́ ẹ kú náà ni kò lóògùn mi lè ti torí ọ̀rọ̀ tiyín kí n wá lọ kọ́ ilé ìtàwọn ádámà kọ pé ní orúkọ ọlọ́hun nígbà tí mo mọ̀ ọlọ́run ni ní orúkọ Allah Allah tí ò tún lẹ́nu tó tún jẹ́ Allah lèmi lò mo sì bá ń bẹ̀ náà mo lò ìyẹn wàá túmọ̀ sí pé ìmọ̀túmọ̀ ìmọ̀túmọ̀ nǹkan tí mò ń túmọ̀ tó ti yé fún wa so nǹkan kan ò yí padà o ní orúkọ ni o. wàá máa gbọ́ èmi ò wá tako pé kó o pe Allah ní ọlọ́run ẹ̀ ń takò ó tó bá ti já sí pé o pe ọlọ́run o sì lérò gbà pé Allah ló pè tí ọlọ́run tó sì wí yẹn tó sì jẹ́ ìròyìn kan nínú ìròyìn ọlọ́run. tó o bá pe ní ọlọ́run sẹ́ẹ́ èmi ò takò ọ́ bó o ṣe pé àlá ò ní ọlọ́run gẹ́gẹ́ bí n ṣe ní takò ọ́ tó bá pe ọlọ́run ní àjọkí ayé àṣàkí ọ̀run aláforíjìn oníkẹ̀ẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí wípé ọlọ́run ó wà nú ìròyìn àti nínú ọkọ tí ṣé bí mo sọ fún wọn pé wà lọ wo ohun tí mo tú sí n sọ pé aláwọ̀ ènìyàn ohun tí mo sọ bẹ́ẹ̀ ni pé ọlọ́run ènìyàn ọlọ́run àwọn ènìyàn ọlọ́run àwọn ènìyàn ni mo tú ilahinas sí so kì í ṣe pé mo tako kéèyàn pé aláwọ̀ ní ọlọ́run rárá ṣùgbọ́n tí mo tako lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé ènìgbà kéèyàn pé aláwọ̀ ní ọlọ́run fẹ́mi tó bá fẹ́ pe Allah pe Allah tó bá fẹ́ pe ọlọ́run pe ọlọ́run ìwọ tó pe ọlọ́run ló ṣẹ̀wá máa sọ fún wa irú ọlọ́run wo ló pè.